ọba àbí dúró wọ́n dẹ̀ ń lẹ òkú wọ́n dẹ̀ ń pariwo mọ́ wọn lórí what an insult what an insult irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn ṣé etí Yunusa wọ́n máa sọ pé òun jí báyìí sí kò gbọ́ tí wọ́n bá wá kó wọn ọwọ́ lòun ò rán wọn iṣẹ́ mọ̀ pẹ̀lú owó ní gbogbo àwọn ọ̀sẹ̀sẹ̀ owó nìyẹn lọ́bìsì ní gbogbo ẹ̀rọ ọba àlú ọba àlú ọba àlú ah. ó ti kọ́ ọlẹ́kùn ọba àlú. ó mà ṣe o wọ́n fi òkúta fọ́ ìyálóde lórí nílùú Ògbómọ̀ṣọ́ kí ló wá dé ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀yin ọ̀dọ́ ìlú kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń hápùn tó fi di wípé ìjà ń bẹ́ sílẹ̀ lọ́gbọ́mọ̀ṣọ́ ní gbogbo ìgbà tẹ́ẹ̀kì ń jẹ́ kó gun kó sinmi tá a bá wò dáadáa láti ìbẹ̀rẹ̀ ni àwọn ọ̀dọ́ alákatakítí kan ni wọ́n ti ń sọ wípé kábíyèsí o ó fún àwọn oníṣẹ̀ṣe ní ilẹ̀ tó jẹ́lẹ̀ àwọn mùsùlùmí láti fi kọ́ bóyá shopping complex ni àwọn kan nípò fẹ́ fi kọ́ ojúbọ Ògún ṣé ẹ ti rí i pẹ̀lú bí kábíyèsí ṣe wá ń bá wọn sọ̀rọ̀ wípé ẹ̀yin ọ̀dọ́ yìí kò rí bẹ́ẹ̀ a bí ìkọ́ shopping complex fún yín ni àwọn ìjọba òṣìṣẹ́ ìjọba ẹni tó jẹ́ adarí local government tá à ń pè ní HLA ó ti wá síbí ó ti wá wo bí yìí pé àti wípé àwọn tó ní ṣọ́ọ̀bù síbí yìí náà ni wọ́n máa wà ń bẹ́ẹ̀ kábíyèsí yìí ti wá rọ gbogbo àwọn ará ògbómọ̀ṣọ́ ìyẹn tí wọ́n ní ṣọ́ọ̀bù sí ibi tá à ń sọ yìí wípé ẹ wá forúkọ sílẹ̀ o ẹ wá forúkọ sílẹ̀ nítorí pé tá a bá ti kọ́ ṣọ́ọ̀bù tó wà ń bí tán ẹ̀yin náà lẹ máa wà ń bẹ̀ àti wípé tẹ́ ẹ bá wo bíi dáadáa kò bójú mu tán kò bójú mu tó kábíyèsí sọ wípé ní gbogbo ìgbà tí àwọn bá ń kọjá ní ibí yìí táwọn bá pé inú àwọn kì í fi bẹ́ẹ̀ dùn sí i nítorí pé ibí yìí ni àwọn máa ń gbà kọjá ní gbogbo ìgbà pé àwọn máa ń gba ibi táwọn wà yìí àwọn máa ń gbabẹ̀ kọjá ní gbogbo ìgbà àti wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá lọ sí Kaaba gangan ẹ rí wípé àwọn hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì oríṣiríṣi tó fáìn tó fáìn tó fáìn gan ló wà ní àràǹdì Kaaba kí ló dé tírú ẹ̀ bá lè máa ṣẹlẹ̀ nílùú àwọn aráàbù kí ló dé táwa náà ò lè ṣe nǹkan dáadáa nǹkan mèremère kí ló dé tí àwa náà ò lè ṣe sílùú wa kábíyèsí ṣàlàyé fún àwọn èèyàn yìí wípé gbogbo nǹkan tí àwọn wò lè yìí nítorí pé ibi táwọn ń gbà kọjá yìí lójú tiwọn kò bójúmu tó làwọn ṣe wò pé ó dáa kí ìlú kúkú fibẹ̀ kọ́ shopping complex ṣùgbọ́n o tán bá kọ́ àwọn ṣọ́ọ̀bù yìí tán kì í ṣe wípé ìjọba fẹ́ máa fi. Eh, pé bóyá wọ́n máa gbà kúrò lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ rárá o kábíyèsí kàn fẹ́ kíbẹ̀ yẹn kó tún jẹ́ kí ìlú òun kó bójú mu hmm, ohun tí kábíyèsí sọ nìyí ah, làwọn ọ̀dọ́ alákatakítí ni wọ́n bẹ̀rẹ̀ ìjà làwọn kan bẹ̀rẹ̀ sí ń kọrin wípé ẹ ṣe ẹ wá máa lọ́lé wọ́n kọrin fún kábíyèsí bẹ́ẹ̀ àwọn kan tó wá ń ju òkúta <laughs> eléyìí ló fà á tí àwọn èèyàn káàkiri ìlú ní nàìjíríà àti ní òkè òkun tí wọ́n jẹ́ ọmọ yorùbá tí wọ́n fi ń sọ̀rọ̀ wípé tí irú ìwà yìí kò bójú mu wọ́n bu ẹnu àtẹ́lu irú ìwà báyìí àwọn èèyàn kan tẹ̀ sọ̀rọ̀ wípé wọn ò bí ẹnikẹ́ni dáa kó irú ìwà tán wù sí ọba ṣọ̀hún ṣọ̀hún ògbómọ̀ṣọ́ yìí pé wọn bí ọmọkọ́mọ dáa kó mú òkúta kó lóun ju òkò níbi tí bàbá wa aláàfin ọ̀yọ́ ọba lámìdí adéyẹmí tí wọ́n gbé ẹsẹ̀ tí wọ́n lọ join together pẹ̀lú àwọn ancestors wọn ní àìpẹ́ yìí pé wọ́n bí ọmọkọ́mọ dáa kó múrú òkúta bẹ́ẹ̀ kó jù ú pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ kò ní ju òkò míì mọ́ láyé hmm, bẹ́ẹ̀ ni àwọn kan náà tún sọ wípé àhá pé wọ́n bí ọmọkọ́mọ dáa kójú òkò níbi tí ọwá iléṣà ọwá òbòkun àdìmúlà àti ilẹ̀ ìjẹ̀ṣà land kó níbi tó bá wà pé kan bí ọmọ kọ́mọ dáa kó tún mú òkúta kó jù sírú ọba bẹ́ẹ̀ wípé kí àwọn èèyàn kan má fojú ogbò tẹ́lẹ̀ ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́ o wípé káwọn ọ̀dọ́ kí wọ́n má ṣe fojú egbò tẹ́lẹ̀ àwọn alákatakítí ẹ̀sìn ẹ má fojú egbò tẹ́lẹ̀ ẹ má rí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ fín ẹ má torí wípé kábíyèsí yìí pé ó jẹ́ ń tù kẹwàá wò pé ohun tó bá wù yín lẹ lè ṣe débi pé ẹ ó máa mú òkúta ẹ ó máa jù ú níbi tí kábíyèsí ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa ká tún jọ wò ó lẹ́ẹ̀kan sí i bó bá ṣe rí lójú tìyín ẹ̀yin èèyàn ẹ fi kọ́mẹ̀ntì yín sí ìsàlẹ̀ bẹ́ẹ̀ ni kẹsọ opinion tìyín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń sọ bó ṣe rí lọ́kàn tiwọn látàárọ̀ ṣùgbọ́n bá a ṣe ń wo ẹjọ́ ẹ má gbàgbé ẹ bá mi wo ibi tí wọ́n kọ subscribe sí kí ẹ bá mi subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ni subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín God bless you.

ẹsọ ẹsọ ẹsọ ẹsọ wọ́n ti mọ̀ sábà. àwọn tí wọ́n pè wá yẹ ẹ̀kọ́ ọ̀nà bàbá. súnmọ́ bí ẹ súnmọ́ bí wọ́n lẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí That's okay. That's okay ẹ̀pẹ̀lẹ́ ẹ káàárọ̀ a gbọ́ awuyewuye nínú social media àwọn kan tí wọ́n lọ́gbọ́n lórí wọ́n sọ̀sọ̀ kùsọ̀ so nǹkan tí mo fi wá àtọ́gbà yìí òun ni pé ìsọkúsọ tó ń sọ wọ́n á fẹ́ sọ òótọ́ ọ̀bẹ fún yín ṣé nǹkan tí mo sọ yẹn torí nǹkan tó bá wọn lẹ́nu lẹ́nu ẹ̀ lólè fẹ́nu ẹ̀ sọ àbí kò yé yín àbí kò yé yín tó ṣe rí náà àkọ́ shrines bíi ṣé àwọn tó ń sọ yẹn ṣé wọ́n lọ́gbọ́n lórí kéèyàn máa sọ pé a fẹ́ kọ́ shrines bíi báwo ilé ojúbọ báyìí láti máa kọ́ yẹn sídìí ọ̀pọ̀lọpọ̀ kọ́ máa ń sọ̀rọ̀ wọn lọ́pọlọ so nǹkan tẹ̀mí wa ṣe ní bíze òun ni wípé òun ni wípé kí ni. ìyẹn tí wọ́n sì fún tẹ́lẹ̀ ṣẹ́ẹ̀dá tó ń ṣe lè rí ó ti wá síbi ó sọ wípé nǹkan tí ní ibi ìṣòrí báyìí tí òun ló dá sí a fẹ́ kó yín kúrò nínú ìṣẹ́ a fẹ́ fi yín sínú ìpínlẹ̀ Èkó báwo la ti báwo ni. ẹ dákun ti lọ lọ ẹ dákun ẹ dákun. so ẹ máa sọ̀rọ̀ yín sọ yẹ kábíyèsí. a fẹ́ upgrade ibi yìí ni kẹ́rin ibi yìí òun ni mò ń gbà kọjá lójoojúmọ́ tí n bá rí ibi ìlú mi máa ń bàjẹ́ nǹkan tá a bá fẹ́ ṣe ní ibi òun ni wípé ká tún ṣe kí ìṣẹ́ẹ̀dì tó fi rí bí eléyìí ká kọ́ ilé tó jẹ́ sìmẹ́ǹtì kò ń ṣe ilé tó máa máa jò báyìí nítorí tí bá ń lọ kọjá bí ìdúró ìtọ́ fi ń ṣe àyẹ̀sí ìlú wo pé kí ni mo lè ṣe fún àwọn ọmọ wa tí inú wọn fi lè jù access the road níbẹ̀ yẹn à ń pàkínní à ń kọ́ ọjà tuntun síbẹ̀ mo jẹ́ wípé ibi ká kọ́ nǹkan tuntun sí ibi náà òun nì tí wọ́n bá ní ká má kọ́ àní kọ́ ní ìfún kò sí wàhálà o a fi yín sílẹ̀ nínú ilé ṣubú blọọkì wa àkókò àlọkọ nígbò yìí kò sí wàhálà. ẹ jẹ́ gbọ́rọ̀. gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ sọ kọ́kọ́ fún ẹbí wa bí ẹgbẹ́ mọ̀ ọkọ̀ tó máa ṣẹlẹ̀. ibi yìí o àṣọ ìtìbàjọba àtúnkọ́ o èmi ò kàn ní ìdù wàhálà ní ìsìn rẹ̀ àgbọ̀ tó dẹ̀ fẹ̀ yìí agbára ló lọ mú wa o jẹ pé ọ̀dẹ o yíyọ ẹkùn kò jẹ bí tòjò kò sí èèyàn kankan tó wà ní ìdìbò rẹ̀ èmi lọ bá tí mo bá lórí gbogbo mi kò sẹ́yìn kan tí mo sọ yẹn yìí so tọ́ba sọ pé ká má kọ́ àní kọ́ ní ìsìn àfilẹ̀. Eh, nǹkan tẹ àwọn nǹkan tó fẹ́ mọ̀ ṣẹlẹ̀ òun ni ìjà ẹ̀sìn èmi ò dẹ̀ yí ìjà ìjà ẹ̀sìn ṣé nǹkan tí mo sọ yé ni èmi nítorí ẹni tó bá ja ìjà ẹ̀sìn kò mọ ìbẹ̀rẹ̀ lọ máa mọ̀ wọn. wọ́n sọ wípé lóṣù méjì làwọn fẹ́ ẹ Ẹni tó bá ń bẹ̀rẹ̀ alámọ̀ tí èèyàn kan sọ pé kò ní ìsìn ìdájọ́ sọ ẹ̀dá kan tó fún ẹ̀ tí a máa jà tẹ̀pẹ̀ náà kan tó fún nǹkan tá a fẹ́ ṣe nìyẹn àgbowó lọ́wọ́ wa ní lọ́wọ́ wa àti shopping mall a fẹ́ upgrade gbogbo ní ibi ìṣèlú dé ibẹ̀ yẹn ni àwọn tó wà níbí náà ló máa wà pẹ́. so gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn kàkàkàkà ni you understand kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́gbọ́n kéèyàn sọ pé a fẹ́ kọ́ eh, eh, ilé òòṣà sí ibi àti ẹ̀rí bẹ́ẹ̀ ni ní ọ̀rọ̀ yẹn wípé a fẹ́ kọ́ ilé òòṣà wọ́n tún àjẹwà sọ fún wọn ká tó ṣe wọ́n wá eh, local government wá wọ́n ní wọn gbowó lọ́wọ́ wọn kọ́ dáwó ẹ̀ kí wọ́n kọrúkọ wọn kí ṣe kọ́ fìlè fọ́ọ̀m àwọn tọ́gbà bí náà lọ máa wà bẹ́ẹ̀. ṣé nǹkan tí mo sọ yẹ yín yìí sọ upgrade this place ṣé ibi ìwájà àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tó bá lọ mẹ́ka wọ́n mọ̀ pé around Kaaba ṣé nǹkan tí mo sọ yìí àwọn hòtẹ́ẹ̀lì tó nice tó wà bẹ́ẹ̀. Allahu Akbar Allahu Akbar. Please, please. Come here, come here, come here, come here. Come here, come here. Não, não serviria. É, mas

People say,

Yes, sir. Yes, sir. pẹ̀lú Thank you.

wọ́n tún lẹ oko mọ́ yín mà. àtòkò àtàkò tí wọ́n mú mi ni. wọ́n lẹ oko àti àpótí mọ́ yín. orí mi là kọ́ títí dà orí mi náà ti dà ń kó kọ́dà ọ̀tọ̀ bíi fẹ́ǹtì orí mi là kọ́ títí dà ń kó ọkọ̀ mú mi lẹ́gbẹ̀ẹ́ mọ́ fẹ́ǹtì. Thank you ọba àlù dúró wọ́n dẹ̀ ń lẹ òkú wọ́n dẹ̀ ń pariwo mọ́ wọn lórí what an insult what an insult irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn ṣé etí Yunusa wọ́n máa sọ pé òun jí báyìí sí kò gbọ́ tí wọ́n bá wá ń kó wọn àwọn tó wọn ò rán wọn iṣẹ́ ó mọ̀ pẹ̀lú òun ní gbogbo àwọn nọ́ọ̀sẹ̀sì burúkú nìyẹn ọba àlù ọba àlù ọba àlù ọlẹ́kùn ọba àní ilẹ̀kùn ọ̀rẹ́ ìṣe ìlẹ̀kùn ni. àánú ni bí àkótí àkótí ìjọba wọn dẹ̀. ìborí pàǹsá rí ọlá tó yẹ ká gbin wọn tó rọ àwọn tí ẹkọ ọbẹ ojúlùmọ̀ ni nígbà wọn ti rí lu ààrẹ. olójúlùmọ̀ tẹ̀ sọ táwọn táwọn ọmọ sí i. àwọn ọmọ sọ ẹ máa gbọ́ àwọn ọmọ ìbàdàn kò jẹ́ lọ́wọ́ ọ̀dẹ̀ wọn kí ló ṣe ọdún ní. ẹ rí i pé gbogbo wọn ti ń tẹnu tẹ́wí. a ní ẹ bá ṣe sílẹ̀ jẹ́ fún ìdíwọ̀n sọ tí wọ́n sọ. ẹ bára sọ ọ́ ṣe èyí àṣà mo fẹ́ pàwọ́ mo fẹ́ padà jù. Thank you. Ṣẹ̀kẹ̀ndẹ̀dẹ̀ wà ń bẹ̀. Àwọn ṣẹ̀kẹ̀ndẹ̀dẹ̀ ní. Ẹni tó bá nílò ló kú.